أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله gbogbo ìdíjẹ́ ìrànlọ́mẹ́rẹ́ fẹ́ràn jù tó sì kó àwọn nǹkan tí ń mú èròjà téèyàn ń bá dùn jẹ tó kó sí. ẹni gbogbo aná mọ̀ yìí pé tí ọ̀kan pọ̀ náà ni kó padà sí ìgbẹ́. jàmá ẹ wá wo ìgbà tí àsìkò ìbẹ̀rẹ̀ bá mú adábẹ́sẹ̀ gbọ̀nsẹ̀. ìgbé tí ọlọ́run sí ààyè tí ọlọ́run ti gbẹ wọn máa dúró sí nínú ẹ̀ẹ́dì gbígbé ààyè náà kò ní máa mú jáde láti mú wa ẹ wá jọ jáde lára jàmá yóò ti tó ká ìwọ ọ̀nà àdéhùn sí ọlọ́run tó wá fi sí ààyè tó fi sí láti mú tí ò dé kọ́ máa mú jáde ara iṣẹ́ kan nìyẹn nínú àwọn ẹsẹ̀ tó ṣe lára wa lórí jẹ́sí wípé bó kálukú náà bá ṣe ronú má bẹ́ẹ̀ náà yóò sì dúpẹ́ fọlọ́run ọlọ́run tí yóò jẹ́ ọjọ́ sí pé táyé wá ti àtùkù tí ìjẹ́ ń bọ̀ wá kọ́ wá ti gbólẹ̀ bẹ̀ nìkan ọ̀rọ̀ àrùn sí. àárò orí ńlá tẹ̀lé ẹ̀ lọ́rọ̀ tó wà. ètò wájú gbogbo ẹ̀ lọ òun náà ti kó sí wájú mùsùlùmí tá a tún dá ọlọ́run ọba mà. òun bá wà kó ṣe bá ẹlòmíì ojú bẹ́ẹ̀ lọ́tọ́ ẹ pé kíláàsì yẹn analyze gbogbo ẹ̀ àwọn agbọ́nà ọ̀nà ẹgbẹ́ awa sọ àkíkọ̀tà kó ṣe lóṣù mọ́tò tí ẹ̀ jáwá bẹ̀rẹ̀ pé bó wà ní sẹ́ni kírun àṣùwàdà nínú ọ̀gá tí wọ́n bàjẹ́ sọ̀rọ̀ ṣe lè ṣe ẹ̀ òun wà ṣùgbọ́n wọ́n àwọn àwọn قراءة يا رب العالمين كيف كما بعد النبي كما بعد على النبي كما بعد صحابة عليه مدور إلى الأسلام لكم يوم القيامة وأقول أقطع لما أسمعني أسمعني àwọn òbí tó fi wá ìdùnnú gbogbo gbà ọlọ́dà fún sàgbà wọn ṣe ń mú wa ìlà àti ìyá àmọ̀ràn mí. pẹ̀lú ọ̀dà ọlọ́run àdìsí kẹrìnlélógún òun náà ni a ó máa tẹ̀síwájú bẹ́ẹ̀ ní àárọ̀ tèmi nínú tíra tí a arbauna nawawiya tí à ń sàlàyé fún wa àdìsí yìí kù díẹ̀ lẹ́yìn tó jẹ́ sí wípé kò rọrùn kí á parí ẹ̀ lénìí ṣùgbọ́n mi ti abábá adé náà á máa tún tẹ̀síwájú bẹ́ẹ̀ gbà mí kọ́ lọ́n kó sí rọrùn wa. orúkọ tí àwọn àbá mi sọ àdéhùn náà ni wọ́n pè ní mínísítì bá àtẹ̀wọ́ ìtàhàdà nínú àwọn ìròyìn ọlọ́run ọba tó ṣe pé ìròyìn náà ẹ̀dá kan ò gbọdọ̀ máa fọwọ́ páyà wípé òun tó tó ẹ̀sìn tó gbé ọlọ́wọ́ balẹ̀ gbogbo ẹ̀dá tí wọ́n bá bára rẹ̀ nípò pé irú nǹkan bẹ́ẹ̀ tí sì wáyé látọ̀dọ̀ òun ó ń tọ̀ ń jẹ́ sábàbí ni tí ó sì gbọdọ̀ ríra ẹ̀ tọ́ba yẹ ríra ẹ̀ ọlọ́wọ́n bá lè fi ọlá ó pààrọ̀ ẹ̀ tó fẹ̀lú mi sùn. inú àwọn ṣẹ́ǹsì ọlọ́run ti máa ṣe ìkùnà ní àdéhùn náà ń sàlẹ̀ fún wa. عن أبي ذر الغفاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل أنه قال يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا يا عبادي كلكم ضال إلا من هديتم فاستهدوني أهدكم يا عبادي كلكم جائع إلا من أطعمته فاستطعموني أطعمكم يا عبادي كلكم آر إلا من كسوت فاستكسوني أقصكم يا عبادي إنكم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا فاستغفروني أغفر لكم pẹ̀lú ọ̀dà ọlọ́run ibi tí a dùn ó níbi àdéhùn yẹn ní àárọ̀ sí nílì a ó tún máa ka ìyókù nígbà tí ọlọ́run bá gbà wá láàyè. gẹ́gẹ́ bí a sọ fún wa pé ọ̀kan náà àwọn sọ̀hábà nẹ́bì tí a mọ̀ sí bàbá wa àbúrúdárìn ìgbàrí ìyọrọ òkúrọ wa yọrí sí wọn àwọn ni wọn gba àdìsí náà wà látọ̀dọ̀ àtẹnì àdìsí náà wà ní nínú àwọn àdìsí kẹta máa ń pè ní àbí tòlẹkùrúsí nínú ẹ ló wà èwo ní jẹ àbí tòlẹkùrúsí nínú àwọn àdìsí àtẹnì òun lè yí tó ṣe wípé látọ̀dọ̀ Ọlọ́run làdìsí náà ti wá kí ti pọrọ àtẹnì yìí. ànábì kan gbé jáde pẹ̀lú gbólóhùn èdè lárúbáwá pẹ̀lú ara ẹ̀ ni abẹ́ẹ̀dìkà ṣùgbọ́n ìtumọ̀ ọ̀rọ̀ yẹn látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam látọ̀dọ̀ ọlọ́run ọba àdéjọ́lá òjòjú wa gbígbé jáde gbólóhùn rẹ̀ òun lọ́wọ́ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn ìyàtọ̀ tó wà nù kúrísí àti tí a bá ní àlùkùrán òun lè yí tọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run láwùjọ ń wà mẹ́rin gbólóhùn rẹ̀ àti ìtumọ̀ rẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá. làyé ìkùnrin bí ní ìyáàdùn bàṣà ẹ̀dá kan kò sí gbólóhùn tiẹ̀ nínú ti alukur'an ìyẹn ni wípé bó ṣe wá bá ànábì sallallahu alaihi wasallam kò sí ọ̀rọ̀ ànábì nínú alukur'an dáhà pé ànábì lọ sọ eléyìí ló fi eléyìí rárá bọ́lọ̀ ti wípé wá wàá bá nẹ́bí sọ́mọ́ wá wà ní ọ̀sẹ̀ làwọn nìyẹn. ṣùgbọ́n àdìsí ni kúrí sí òun wá látọ̀dọ̀ ọlọ́run máa nà ní ìtumọ̀ rẹ̀ lọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run gbólóhùn rẹ̀ ànẹ́bí ló fi jáde. àdìsí nàbáwí àti ìtumọ̀ rẹ̀ àti gbólóhùn ẹ̀ ànẹ́bí ló sọ. ṣùgbọ́n òun náà wá ní ìkẹ́kẹ́ tó de òun náà tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí ni wípé ọlọ́run fún rẹ̀ ní alọ́wọ́ jẹ́rìí ànábì pé ànábì ta gbogbo ẹ̀jẹ̀ pẹ̀lú àdìsí náà bá pẹ̀lú àdìsí náà bá yùn náà wà máa yà ní kún àlèlè àwà kìí sọ̀rọ̀ fẹ́ nù o kìí sọ̀rọ̀ pé wọ́n jẹun tán wọ́n mú wá wókè hàn kí wọ́n aṣọ tó wù rárá ànábì sọ̀rọ̀ bẹ́ẹ̀ ntí bá ń sọ ọ̀hún náà àwọn ọlọ́run ọba là ń nù láàyè kọ́ máa sọ jáde tá a fẹ́ kọ́ sẹlẹ̀ náà láti ànábì máa sọ pàpà jùlọ níbi tó bá ti ní wọn ṣe papọ̀ máa dáná yọrọ ẹ̀sìn wọn ò gbọdọ̀ tó máa bá ànábì sọ ká sọ pé à ìwé ẹ̀dá ni ẹ̀dá ju ẹ̀dá lọ ẹ̀dá ju ẹ̀dá lọ ọ̀rọ̀ àwọn anábì ọlọ́run àlè wí ọ̀rọ̀ ẹ̀nìkan ibẹ̀ yẹn kọ́ là ń lọ láàárọ̀ yìí ṣùgbọ́n láti ṣẹlẹ̀ ṣàlàyé fúnra wa èwo ni alukur'an èwo ni àdìsí kúdísí èwo ni àdìsí àdìsí sallallahu alaihi wasallam tí òbí ni máa dàrú papọ̀ mọ́ra wọn nígbà tí wọ́n sọ fún wa yìí pé eléyìí ni àdìsí. nínú ọ̀rọ̀ táwọn ẹbí náà wá gbà wá látọ̀dọ̀ ọlọ́run ni ni wọ́n á sọ fún wa yí pé ọlọ́run ọba àlejò ọlájà lọ́sọ báyìí o wípé níyà ìbárí ẹ̀yin ẹrú mi ìní àwọn kòkòrò màálà lẹ́sì ṣíṣe àbòsí òun ṣe léèwọ̀ fúnra wọn ẹ̀wọ̀n bọ́lá ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ṣíṣe àbòsí òun ṣe léèwọ̀ fúnra wọn o. fún ẹ lọ́rọ̀ káwa náà wò ọjọ́ ọ̀gá lè ṣẹ́ yányá ọwọ́ àpè gbogbo àwọn ọmọ sẹ́jọ́ ń pè ní ẹ̀yin yẹn wá ẹ̀yin ọmọlẹ́yìn ni èèwọ̀ ni kẹ́nìkan ó ṣèṣì mú tó kéré jù nínú five naira àbí tọkọtọ fi fẹ́ràn yìí pé fúnra ara mi ìtò kéré jù five naira lọ́wọ́ ẹ̀ kéré jù ló dànù àpáwọ́ gbajúmọ̀ tá à ń ná lọ́dọ̀ wa ní ìsìn owó mi kéré jù lọ ṣùgbọ́n kò sí tó fi kàn mí ìrà tó fi five naira náà lọ bí dà lọ nìyẹn. kọ́ wá jọ máa yá ọmọ lẹ́yìn rẹ̀ pé five naira ló kéré jù èèwọ̀ ni fún mi kí n mú má ntí kó jẹ́ tètè mi bí iye olè jẹ́ tètè mi kí n mú má tèmi. sẹ́ẹ̀ pé gbogbo àwọn ọkọ̀ máa wúra wọn lórí lọ̀gá gbogbo léṣẹ́ tí wọ́n á sọ fún wa pé ẹ ẹ wọ́n ní wọ́n fi mú o. lẹ́yìn bẹ́ẹ̀ ọlọ́run á tẹ̀síwájú wọ́n jà á lù ú bẹ́ẹ̀ náà fún ọ̀hárọ́ náà tó wá rí bẹ́ẹ̀ láàrin tìyín náà ó dé wọ̀ ọ́ tọ̀ láàrin ẹ̀yin náà èèwọ̀ ní káyìn náà ó mú o fàlà àtàwọn lẹ́nu ẹ̀fọ́ sàkóso ayé o ẹ̀wù ọlọ́run ọlọ́run ní èèwọ̀ ní kó wọn sàkóso ó ṣe é léèwọ̀ fúnra ẹ̀ tí ò sí ẹnì kankan tó lè sọ fún mi pé èyí ṣe tó fi ṣe léyìí ẹni láàyè àlò àmàyẹ wà áyò wà ó ń lu àlù náà nítorí ọlọ́run bá ṣe kò sẹ́ni tó tó bẹ̀ tó lè dùn kó ṣe ṣe ṣùgbọ́n tẹ́yìn bá ṣe ń béèrè lọ́wọ́ ní ọ̀rẹ́ kẹjọ ẹ̀ òun tó sọ eléyìí òun náà tó wá fi eléyìí náà kalẹ̀ pé àwọn òdòdó náà àbòsí ṣiṣẹ́ lọ́dọ̀ tó wọn ọlọ́run ga èèwọ̀ ni. tọ́wọ́ ibẹ̀ láàrin ara yín náà ó dé wọ o ẹ̀ màdá tàbọ́lẹ̀ mú. nínú èdè kéwú màdá tàbọ́lẹ̀ mú òun nìpínlẹ̀ ṣùgbọ́n nǹkan kan lọ́sẹ̀ lẹ́sẹ̀ mi màdá mú pé pé mùsàlákà ni láàrin ara yín náà ẹ mọ́ sábò fúnra yín kódà ìwọ jẹ́ ká máa ṣàbòsí fún ọ ó pé ju fún ọ máa wá ṣe fún yẹn lọ. torí pé àbòsí ṣíṣe nǹkan kan tó léwu ni tó sì jẹ́ sí wípé bí àtibọ̀tá àbòsí bá dé èèyàn sábàmà lórí ẹ̀ yálà láyé ní àbíjọba lè dáhùn. nínú èyí tí ọjọ́ ti àlìkìyàmà anábìjẹ́ pé wáyé pé nìkan bẹ́ẹ̀ tá à ń pè ní kọ́ńtọ́rọ̀ eléyìí tó yàtọ̀ sí òkè àsìrátì lẹ́yìn ìgbà tí a bá kúrò ní òkè àsìrátì dání tó ṣe wípé ẹ̀mí òtútù máa balẹ̀ yìí pé ọ̀hà ah, ká wọná ló wà ká ẹjọ́ wa wọná kọ́ wọná àwa tá a wà àlìjẹ́nà káwọn wà àlìjẹ́nà kọ́ lọ́kọ́ sí wa ni wà àlìjẹ́nà. àwọn tí ó mọ wá b balẹ̀ yìí bá alhamdulillah káwọn ọmọ làdìjẹ́ náà ló kù ọlọ́wọ́ fún wa ní tọ́ yọ bọ̀ ẹ̀dá wọn dúró bẹ́ẹ̀ ibẹ̀ wọn ti wá gba ẹ̀sán wọn kálukú ló kálukú bá ti sàkóso ra wọn dúró gbà nù. ẹ ẹlẹ́mí ò tún máa wọ àdìjẹ́ náà báyẹn fún àṣìláṣì ló ti kọjá bẹ́ẹ̀ ibi tó bá yẹn lẹ́rù náà ibi tó bẹ́ẹ̀ bá ọ̀pọ̀lọpọ̀ lẹ́rù nìyẹn kọ́ńtọ́rọ̀ tún bẹ́ẹ̀ o àníbi tó sọ bẹ́ẹ̀ sọ́kùnrin ibẹ̀ wọ́n ti máa wá gba ẹ̀sán owó kálukú ẹ̀fẹ́ bá sàkóso fúnra wọn. ẹlòmíràn sọ ọ́ lẹ́nu ẹ̀ jáde pé màá pa ẹ́ màá tó pa ọdún báyìí yẹ lórí àbòsí ni o òun dábàá fúnra wọn fóun àbòsí lòun fẹ́ sí yóò sì máa sọ ọ́ ní sọ yín pé tóun bá ṣe é dákọ̀tẹ́ tó lè mú un wọ́n gbàgbé pé láàrin òun fi sọ̀rọ̀ ọlọ́ọ̀lẹ́ ìfowópamọ́ náà wọn sùn kulẹ̀ fún òṣùpá jáde láyé. sọ fún mi bí ìyàwó òun ṣe jáde láyé pé kí n jẹun lọ́wọ́ náà tẹ̀ pé ìyá ọ̀gá ó ló ti rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ara ti yá ara ti yá dáadáa òun náà lọ́dá náà sínú kódà ní tóbi bọ́ọ̀lù náà òun gbèsè ìdúró wáyé wá sínú ni ń jẹun lọ́wọ́ náà ni náà ti sáré jẹba kíni ẹ̀kọ́ bá yẹn máa ń gbé nígbà tí èèyàn máa ń ṣe láyé náà nìyẹn èèyàn ń jẹun lọ́wọ́ nígbà tó yẹ tiẹ̀ tí ó jẹ láyé ti kò ní kẹtẹ tẹlómìn mà. torí délé ìwé dẹ́là máa ń ṣe kọ́mọ aláti ń pé ọba tó lọ ń o. lẹ́yìn tó lè fi tó ń kó lè bọ́kàlé tí kú bá dé kó tó sọ fún mi pé èyí tó máa fi sábà èyí tó ń tàjẹ kó fi kú lá kótó jáde àbẹ́yẹ ọkọ̀ yìí tó ń pa kótó jáde bó sì jẹ́ tíra tẹ́lẹ̀mẹ́lẹ́ ń tú àpò ni pé èyí tó ọmọ ti sápò ọkùnrin tó ti sí àbí tó ọmọ ti sí bèrè pé kọ́ ọmọ kò ju olùkọ́ tó ti kú pé ká má jáde lé kú lọ́wọ́ gbogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́ọ́ kó gbogbo wọn jáde lónìí kò sí sẹ́mà kò sí ìdí ó ń jọ́ náà kò sí kàtí ó sì tí ó wúlò mọ́jọ́ náà tàbá wa mà bẹ́ẹ̀ ọlọ́run wa sọ fún wa báyìí o pé padà àtàwọn ọ̀dàmù ẹ má sàbòsí fúnra yìí o eléyìí ti ká mà pẹ̀lú bọ́lá ọba àlejò láti kọ́kọ́ gbé ọ̀rọ̀ àwọn oríṣiríṣi ẹ̀kọ́ ń bẹ lẹ́nu àwọn ìbára díẹ̀ tá a níta káàkiri àtàrà ẹ̀kọ́ yìí kí ni àkọ́kọ́ bẹ̀ ni wípé ọ̀gá tó bá kí àwọn ọmọ lẹ́yìn tó bá kí wọ́n da òun gan ni kọ́kọ́ tẹ̀lé òun. nígbà tí wọ́n bá ti wíwọ náà yìí ọ gbàgbàkúgbà àsìkò táyé kí wọn náà débi sẹ́ ló ó ní jẹjẹkújẹ ó kí ń fi sẹ́sẹ̀ mẹ́lẹ́ àwọn lẹ́yìn rẹ̀ náà ìwọ náà ṣùgbọ́n bá ti rí pé ìwọ náà gbàtó ló gbàtó àpò tiẹ̀ náà ń bẹ̀ èyí wọn lọ́kàn ju gbogbo ẹni tì mí yòókù lọ à ó ti di ọ̀nà lélẹ̀ báwọn tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ náà ní wípé ọ̀nà tẹ́ máa rìn rèé o gbogbo tí ń wa lórílẹ̀-èdè nàìjíríà wa gbogbo tí ń wa gbogbo àwọn tí ń bẹ láǹfààní tí wọ́n fẹ́ bẹnẹfìtì lábẹ́ mínísírì tí wọ́n fi sí mínísírì náà fi mí sí gbogbo orílẹ̀-èdè nàìjíríà rẹ̀ kọ́ máa bẹnẹfìtì bẹ́ẹ̀ kèé ṣe fún fámìlì tèmi nìkan mélòó lọ́wọ́ arántí ẹ̀ lónìí kò sí pé ìjọpọ̀lọpọ̀ arántí ẹ̀ tàkùn kálukú ti tù náà ni torípa ẹjọ́ jẹ́ olórí tó wọn máa ṣe ẹ̀ka àdúgbò ní ìwọ́n sì lọ sákò kí ló mú wá níbi ilé níbi ẹ̀ tó yẹ pé wọ́n ti sanwó oṣù ọ́fíìsì yẹn fún ọ kó tó di pé gbogbo ẹkọ́nọ́mì kó ṣe rí tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba lówó ṣé bí wọ́n ti ti sanwó ọ́fíìsì fún ọ ti gbowó ọ́fíìsì wọn rẹ́ yìí yóò tún wá lè fi wípé bí nǹkan ọ̀sà ìjáde òun ò ṣe ojúṣe tó tó yẹ pé iṣẹ́ tí wọ́n gbà fún náà mo sáyìn ìwé yìí náà ni kó o sì yẹ̀ wò tó wẹ́ tọ́ba tó wá débẹ̀ èyí tó tó dodo tọ́ba ti sí wò tí ọba ti sí àmì wípé ìkẹ́kẹ́ ti wọlé sákàtì wú bẹ̀ àbí ó sì wálé káàsì bẹ̀ yóò sọ fún ẹ pé ìwé yóò ti jù ìwé tó sì jù láti tó jù tipẹ́tipẹ́ yóò ní òjù rárá torí bí lè yóò jù tí ó jù ó jù òjì sí bẹ̀ gbogbo eléyàwó sí ni o àbòsí ni ẹni tí forí ṣe tí fọrùn ṣe tí gbogbo ọpọlọ rẹ̀ ṣiṣẹ́ àǹfààní tó yẹ kó rí kò rí má nígbà tí ọba ti lè ṣẹ̀kú jẹ nígbà tí ọba ti lè san ẹ̀kú jẹ tí ọba ti lè wá ọkọ̀wá kúdúrú eléyìí náà wá bá gbogbo ẹ̀ jẹ́ gbogbo ọ̀nà aspect gbogbo oríṣiríṣi aspect lọ́ba yẹ lónìí láwòsí ṣe ká wo àwọn àwọn àwọn tí wọ́n pè ní àwọn agbófinró ẹ̀jẹ̀ ní ìtànsọ yìí kó kálukú wa kánú mútara wa ń bẹ̀ láti fi múra wa sẹ́ni àtàwọn àti sọ kó kálukú wa kákìí sára wa iṣẹ́ agbófinró iṣẹ́ ìkànnì tó ṣe wípé gbogbo àwọn tí bá ń ṣe é ó yẹ ká máa pàtàkì wọn láwùjọ ni jẹ̀mọ́ ẹ̀já wo lónìí ẹ̀ máa tíráwù lọ́gbàdo ẹ̀ sì máa ní wọ́n ti máa bọ́ lọ́pàá létí àwọn yóò wá ṣe lágbọ̀dẹ̀ náà àkíní bá gbọdẹ̀ náírà tí wọ́n bá bẹ̀rẹ̀ wá ní ní alá láàárọ̀ yìí wọ́n ti ra lóye wá láàárọ̀ yìí tí lóye dẹ̀ra wọn rà kò sì ráyè kẹ́ kò sì ra lóye. tọ́wọ́n náà mo wá lọ́dẹ sọ fún mi pé à oníbẹ̀ tí mo rà lọ́jà fáwọn ẹ̀rọ kan mẹ́ta yìí tó rí pé mo fẹ́ sùn lọ́jà lọ́la kí ìjèrè kankan bẹ̀ ẹ̀ ìwé ìwé tó ti rà ẹ̀ ìwé bẹ́ẹ̀ rò lórí wọn lórí àṣírí àti mọ́lẹ́ náírà akọsílẹ̀ ìwé five hundred naira lórí náírà ó sojú ẹni kankan gbogbo kálukú náà kọ̀ wá sẹ́ni kankan tó wá ní ìkan kàtá sí ẹni má ìṣẹ́dá kò sí máa ṣe ìyẹn o. láwọn ìjọba ti sọ pé làbẹ́ ní màmá ìdá máa kúńtà mú títẹ̀ jọ fọdọ́lùmù yẹ̀rẹ̀ jẹ́ òkú bá ìlànà dání fọdọ́lùmù yẹ̀rẹ̀ jẹ́ òkú bá ìlànà dání làbẹ́ ní màmá ìdá máa sábò sí o de làtẹ́tẹ́ na má nà ìdá máa kó ń dàmú kọ́tẹ́lẹ̀ ọ̀ tó o bá lágbára àti ṣàkóso fún mọ́ sí o torí pé gbólùmù àbòsí tẹ́rì yẹ̀rẹ̀dẹ́ òtúnkú bá wò ìdánilẹ́dámì àbámà nípadà gbẹ̀yà nípadà gbẹ̀yà àbòsí sí o ìbámà mọ́ sí àwọn a ṣàkóso ṣáájú lórílẹ̀-èdè nàìjíríà wọn làwọn lẹ́yìn ìjẹ yìí o àwọn náà padà wọn á sáwọn gbà wọn wá sí mọ́ sí ìgbà náà torí pé yọ

wọ gẹ́gẹ́ gẹ́gẹ́ wọn ní pọ́lísì tó dáa wọ gẹ́gẹ́ fúnra ara rẹ òun ni wọn kọ́kọ́ sí kọ gbogbo tí ń jẹ ìwà àbàjẹ́ fúnra ara rẹ má ti wọn mọ pẹ̀lú àbàjẹ́ nígbà tí wọn bá ti mọ ìwọ olórí pẹ̀lú àbàjẹ́ nígbà tẹ́lẹ̀ kan náà bá yẹ sùn sẹ́yìn àbàjẹ́ òtọ́ ọba tó ọba fi ọwọ́ òfin gbé e, wọn ò ní ń tọ́ka sí wọn náà yẹ pé àhà ebi dáhìn náà ń ṣe ni èyí ṣe dáhìn náà ń fi ajẹ́ nìkan eléyìí ti ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa lónìí nù lẹ́yìn tí ó sọ fún yẹn pé ìtẹ́ ẹsẹ̀ yóò da ẹ̀kẹ́ tiẹ̀ náà ti kú kò lè rẹ́nu yà sọ̀rọ̀ náà pẹ̀lú pé tó ti mẹ́kẹ́ kò ní yọ rẹ́nu yà sọ̀rọ̀ tẹ́ bàbá yìí tẹ́ tó ti ẹran kọ̀ọ̀dù mẹ́nu tẹ́ wọ́n á ní ọsọ ẹ̀dá sọ̀rọ̀ ẹ̀kẹ́ yẹn kúndẹ̀ lómi sani òkú bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn làwọn bá ní ẹni tó bá ẹni tó bá ti kẹ lòdò ńkọ́ kò ní gba òdodo mọ́ torí ìdílé ìkókàlùkù gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá lè fẹ́lá lè fẹ́lá lè fi wípé yá ìbá ní gbótó pé ẹ̀yìn ẹrú mi o kó ló kọ̀ǹdà lónìí gbogbo yíyan pátá ẹ̀yìn àdùnníyàn o ẹ̀ mọ̀nà tẹ́lẹ̀ o ìlà àmàlì àdé ìtùrù ẹni tẹ́bi ọlọ́wọ́ bá ti mọ̀nà ní ọmọ náà o tó wá rí pásítà àdúrú ní ẹwà ìmọ̀nà sọ́dọ̀ èmi ọlọ́run àdìkùn èmi ọlọ́wọ́ bá ti mọ̀nà yìí o jàmbá ẹ wo àdéhùn yìí náà ọlọ́run fi jẹ́ ìmúlẹ̀ fún wa bíi pé kò sí ìmọ̀nà kankan níbìkan tó jẹ́ ìmọ̀nà òdodo ní ẹ̀lẹ́ sórí ayé àtàlìjẹ́ àwọn ń bẹ̀ tó ju ìmọ̀nà tọ̀dọ̀ lọ́wọ́ wa lọ. kó kálukú wa náà kábìrà wa léèrè lónìí o níbo là ń wá ìmọ̀nà lọ níbo là ń wá ìmọ̀nà lọ gbogbo ẹ̀wọ̀n náà ìmọ̀nà ìmọ̀nà níbo là ń wá sí sọ́dọ̀ ẹni tó sọ fún wa pé ọlọ́run rẹ̀ àlẹ́ nìsọ̀ là ń wá sí ni àbẹ́ tí ó máa lè fi orin barista orin pasuma tí ó máa fi ṣe ẹ̀mí fún wa pé tí wọn náà ní olú àwọn barista tó sọ báyìí àbí wọn náà gbọ́ nínú ọ̀gbọ́ nínú orin pasuma tó sọ báyìí láwọn tí ọlọ́run lóyún fún wa pé ní àwọn ṣùgbọ́n yẹn tẹ́bí òun lè gbọ́ òun náà àbẹ́ nìkan àwọn akọrin kò sí kankan tí wọ́n máa ń tẹ̀lé tó ju kí ni tó ju àwọn ìwà tó lè sọ nínú tó lè múlu tó lè múlu kọlu ọlọ́run wa lọ. torí pé kí ló dé orí bẹ́ẹ̀ àwọn akọrin ní ìdí bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ tiwọn gbogbo tó wọ́n bá ti jábọ́ ni gbogbo tó wọ́n bá ti jábọ́ ni àgbẹ̀tẹ̀lá kẹ́ni mọ̀ kọ́mọ́tò làárí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ ọ̀sán máa máa kà dáadáa báyìí gbàgbọ́ nínú àwọn tíra yẹn ìgbékalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ wọ́n máa ń lò pẹ̀lú ẹnìkan tá a máa ń pè ní àbúrú sẹ́yìn ìsàrújí. ìfọwọ́ ti ń jẹ́ kí àwọn máa fi ọkọ sọ̀rọ̀ owó fún wa àbáyé kò tí kò tí gbàjọ báyìí o ó ti wọ́n ti sọ wọ́pẹ̀ kalẹ̀ gbàdú àwọn ọkọ̀ ọ̀rọ̀ sùn pẹ́ẹ́pẹ́ẹ́ owó ti ń jẹ́ kí ọkọ máa fi àwọn ọkọ̀ owó ti ń jẹ́ kí àwọn ọkọ̀ sọ̀rọ̀ owó tí ò jẹ́ kọ́kọ́ onímọ̀ kọ̀balẹ̀ sí àwọn mọ́ tí ò jẹ́ kí àwọn onímọ̀ kọ̀balẹ̀ lọ́kọ́ mọ́ tí ń jẹ́ kẹ́rù ọmọ ọba ọmọ ọmọ láti fàṣíkú yẹ pé ṣé báwọn ọ̀rẹ́ mi kò mówó báyìí ní gbogbo àwọn oríṣiríṣi gbogbo àlùkù tí ń tóun wá ní irú àwọn ẹni wọn lọ́wọ́ fẹ́ wáyé màná ọ̀dọ̀ ọlọ́run lọ́dọ̀ ẹ̀ kò síbi tóun fẹ́ ti mú kankan níbi tó wọ́n bá ti jáde yìí tọ́ba ti pé màrà tó wọ́n mọ̀ yìí níbi tóun náà orí ń bẹ̀ kò sí dọ́kítà mi kú ọ̀lọ́lẹ̀ kú ọ̀lọ́lẹ̀ kú ọ̀lọ́lẹ̀ wọ́n náà látara lórí kẹsí pé tàbá fẹ́ wáyé màná tàbá ti fẹ́ gba ìmọ̀ràn àwọn máa gbà mọ̀ràn lórí kí lọ́lọ́run kí làjọ sọ ara ìmọ̀ràn tí ọlọ́run bá lè gbọ́dọ̀ tó bá ti fà Olha, olha, pásítẹ̀tì ni wọ́n ní òtítì náà kọ̀ ẹ wá oúnjẹ jíjẹ sọ́dọ̀ ènìyàn ọlọ́run fẹ́mi ọlọ́run kò ní oúnjẹ nínú ìbára ilé náà oríṣiríṣi nǹkan ló kó sínú. àkọ́kọ́ bọ́lá ti bẹ̀rẹ̀ pé gbogbo yín ní alẹ́ lébi ọlọ́run tó pé wáyé pé gbogbo wa pátá la ní bùkátà sọ́dọ̀ wọn lọ gbogbo wa pátá la ní bùkátà sọ́dọ̀ wọn lọ òun ọlọ́run ọba òun sì rọrọ̀ kọjá fún olùbùkátà sọ́dọ̀ ẹ̀dá tẹnika òun ò nídìí bùkátà kankan lọ́dọ̀ wa gbogbo ìsọkúsọ àsọjù ọ̀rọ̀ táwọn èèyàn máa sọ pé ọpẹ́ ló ń di Ọlọ́run gbogbo eléwọn àsọ lórí torí pé níta wá ti pè lóúnjẹ yẹn tí ò bá ti lóúnjẹ wọn ebi ọ̀pá nù abẹ́ ẹ̀kọ́ ni ìtumọ̀ rẹ̀ náà nù ọpẹ́ yẹn so ń jẹ ọkọ̀ ní kò sí ìrẹ̀lẹ̀ tí ó fi ṣe kẹ́ẹ̀kan ṣáájú yàrá yẹn gẹ́gẹ́ bíi pé ẹrú mi lẹ́ẹ̀ṣẹ̀ náà ní kẹ́ẹ̀ dúpẹ́ ọ̀hún náà kó sì fi lè rí àmì wípé lóhùn òun ni pé ìròyìn ọlọ́run tá a rí nínú àwọn àdéhùn yìí àkọ́kọ́ ni pé ọlọ́run ọba ìṣọba aláwòsí àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ti ká mọ̀ yí pé òun ọlọ́run lòun máa bọ́ náà máyà ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ti ká mọ̀ yí pé ọba ọlọ́rọ̀ lòun tó ẹ kókó gba ọba ẹ̀dá yòókù tálíkà ni wọ́n gbọ́dọ̀ wọ̀ lọ́wọ́ abẹ́rẹ́ ọlọ́run ọba náà kọ́mọ́sà أغنينا بغناك اللهم أسألك اللهم الغنى والتقى والعفاف والغنى أسألك اللهم التقى والعفاف والغنى ونعوذ بك من قضاء السوء وأعوذ بك من قضاء السوء وأعوذ بك من قضاء السوء برحمتك يا أرحم الراحمين وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته Doch.